gbogbo ẹni tí ò bá ti lo ìlànà tá a gbàgbọ́ kùránì yìí ẹ máa wò yọ padà ṣìnà ni. ìlànà márùn-ún ló wà nílẹ̀ fún ẹnikẹ́ni tí ó fẹ́ túmọ̀ àlùkùránì tí ó fi ṣe wẹ́kú èròǹgbà tí Allah ní lórí ọ̀rọ̀ rẹ̀. ìlànà àkọ́kọ́ òun ni pé alukur'an bilikur'an alukur'an bilikur'an ká fi àyà kùránì ká fi túmọ̀ àyà kùránì àwọn àyà kan bẹ tó ga sí wípé ó wà ní ṣókí lórí àlámọ̀rí kan nígbà tí àwọn àyà míì tó wà ní ìfọ́síwẹ́wẹ́. Si lórí àlámọ̀rí kan náà ibikíbi tí yẹn bá ti ṣẹlẹ̀ a wà fi ááyà tó wá ní ṣókí lórí mọ́sálà a rí fà rẹ̀ a dá padà sí ááyà míì tó wá pẹ̀lú àlàyé lórí mọ́sálà yẹn. ọjọ́ tá a bá kan rú àyà bẹ́ẹ̀ ń pè àkíyèsí wa sí i wípé àyà yìí o àyà míì ti ṣe àlàyé rẹ o ok ìlànà kejì alukur'an bi sunna alukur'an bi sunna ká fi sunna ká túmọ̀ alukur'an èyí ni ó ṣẹlẹ̀ nínú hadithi nítorí wípé wasabi bihamdi rabbika ìtumọ̀ rẹ̀ sẹ́bí àfọ̀mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ hamdu ọpẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó sì túmọ̀ sí pé ṣe àfọ̀mọ́ pẹ̀lú ọpẹ́ dídú fún olúwa ẹlẹ́dàá rẹ̀ àmọ́ kí ni èròǹgbà lọ́ọ̀ lórí gbólóhùn náà èròǹgbà rẹ̀ ni èrò ṣubúì àti ìrun asri. ìlànà kẹta lórí ìtumọ̀ alukur'an òun náà ni alukur'an bil asar alukur'an bil في في ọ̀rọ̀ àwọn sọ̀hábà àwọn akẹ́kọ̀ọ́ àwọn ẹmẹ̀wà àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n gba ìsìláàmù lójú ayé ànábì ọ̀rọ̀ tí wọ́n bá sọ nípa ááyà nípa ááyà a fi túmọ̀ alukur'an ọ̀rọ̀ tí wọ́n bá sọ nípa aya a fi túmọ̀ kí ni o alukur'an ṣe wá rí afaru yìí méjì ló wá pín sí afaru tá à ń rí fàásì méjì ló pín sí ìpín kìíní torí pé àwọn tí wọ́n jẹ́ aṣíwájú rere fún wa nínú Islam àwọn ọ̀gá wa nínú Islam méjì ni wọ́n a lè pè wọ́n sí méjì. èyíkéyìí ọ̀rọ̀ tí wọ́n bá ṣe àfitì ẹ̀ sọ́dọ̀ wọn tí ọ̀rọ̀ náà bá rinlẹ̀ òun lápè ní asar lápè ní kíni o asar ó ti ma gbọ́ táwọn kan mọ̀ pẹ̀lú àwọn ní asari asari ibi tí wọ́n ti yọ asari wọn ni asaro ọ̀rọ̀ tí wọ́n bá ṣe àfi tiẹ̀ sọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam òun ni a máa pè ní hadith tàbí asunna láàmà pè ní hadith tàbí asunna therefore a lè sọ pé ìlànà kejì láti túmọ̀ alukur'ani òní alukur'an bí sunna aw alukur'an bil hadith. ní ti ìlànà kẹta ìlànà kẹta yìí ló wá pín sí méjì òun ló pín sí méjì nítorí pé àwọn tí a lo asaru fún méjì ni wọ́n igun àkọ́kọ́ nínú wọn ni àwọn sọ̀háábà àwọn sọ̀háábà àwọn sọ̀háábà ni àwọn tí wọ́n fi ara ro ànábì tí wọ́n gbà fún ànábì tí wọ́n tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam. àwọn wọ̀nyẹn àwọn ni immediate students akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ fún òjíṣẹ́ Allah ìgbà míì ń bẹ tó dá sí pé a ní rí àyà fi túmọ̀ àyà a ní rí ọ̀rọ̀ ànábì fi túmọ̀ àyà. táàsì ní tí ìgbọ́ àyà náà yìí bó ti yẹ ká gbọ́yé a wà lọ sí inú ọ̀rọ̀ àwọn sọ̀hábà a lọ sínú ọ̀rọ̀ àwọn sọ̀hábà ó di ìlànà mẹ́ta ìlànà kẹrin therefore a lè wá sọ pé ìlànà kẹta yẹn for the sake of clarity nítorí ká lè sọ yán ká lè yán ká sọ pé alukur'an bí kọ́ọ̀lì sọ̀hábì alukur'an bí kọ́ọ̀lì asọ̀hábì ká túmọ̀ alukur'an pẹ̀lú ọ̀rọ̀ sọ̀hábà ní ìlànà kẹta ọ̀rọ̀ sọ̀hábà yẹn kí ni technical word tí wọ́n ń lò fún afar òun la pè ní afar ìlànà kẹrin òun ni ká ìlànà kẹrin ni ká lo ọ̀rọ̀ àwọn tí ó tẹ̀lé àwọn sọ̀hábà. So àwọn olùtẹ̀lé àwọn sọ̀háábà àwọn wọ̀nyí ni àwọn tí wọn ò bá ànábì láyé ànábì ti kú kí wọ́n tó bí wọn. àwọn náà sì jẹ́ mùsùlùmí wọ́n wá bá àwọn sọ̀háábà láyé àwọn wọ̀nyí wọ́n fún wọn ní ọgọ́rùn-ún ọdún méjì wọ́n fún wọn ní ọgọ́rùn-ún ọdún méjì. sọmọ pàwọn náà bá ànábì láyé abẹ́ẹ̀kọ́ àwa àwọn sọ̀hábà ni so àìsí sọ̀hábà àwa náà wà nú àwọn olùtẹ̀lé àwọn sọ̀hábà ṣùgbọ́n sírú ọdún fourteen kí la wà ní ìsìn fourteen forty one out of fourteen forty one yẹn hundred years àkọ́kọ́ ní tàwọn sọ̀hábà hundred years kejì ni àwọn tó tẹ̀lé àwọn sọ̀hábà hundred years kẹta ni àwọn tó tẹ̀lé àwọn olùtẹ̀lé àwọn sọ̀hábà. So sọyẹ wa báwo now nínú ìlànà Islam wa ni pé àwọn onímọ̀ nínú ọgọ́rùn ọdún kejì àti nínú ọgọ́rùn ọdún kẹta ok àwọn náà ọ̀rọ̀ wọn a lè fi túmọ̀ alukur'an ọ̀rọ̀ wọn náà ni wọ́n ń dà pé ní afab gẹ́gẹ́ bá a ti da ọ̀rọ̀ àwọn sọ̀hábà pè ní kíni o afar díàfọ̀ àti wá rí lànà mẹ́rin nílẹ̀ báyìí ká fi kùránì túmọ̀ kùránì nàmbà wánù àyà tí ọba yí ọ wọ àyà míì sọ sàlàyé ẹ̀ fún ọ tó ọba ti rí lọ sínú kíni súnà nẹ́bì tó ọba ti rí ń bẹ̀ lọ sínú ọ̀rọ̀ àwọn sọ̀háábà tọ́ọ̀bá ti rí ń lọ sínú ọ̀rọ̀ àwọn tábìín wà tábì ọ̀hún tábìín àwọn tó tẹ̀lé àwọn sọ̀háábà àtàwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sọ̀háábà tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀sìn Islam lànà yẹn di mélòó báwọn kú àkùlànà karùn-ún. alukur'an biluga alarabiya alukur'an biluga alarabiya fífi èdè lárúbáwá túmọ̀ alukur'an ní ìlànà karùn-ún. gbogbo ẹni tó bá fẹ́ túmọ̀ kùránì ọlọ́run tí ò fẹ́ sì tú kò gbọ́dọ̀ tayọ ìlànà márààrún tọ́ba ti tayọ ẹ̀ yóò sì nà káyìn ni. àwọn bàbá búnú bá sì ń kọ́ àwọn ṣéèkù sọ́ọ̀lù fẹ̀mí ń kọ́ àwọn sùdáísí ń kọ́ àáfàá ni wọ́n sọ́dọ̀ àwọn tó tọ́ka sí ìlànà márùn-ún yẹn àwọn náà ń lò wọn ò ní ìlànà tọ̀dọ̀ tiwọn. tó ń túmọ̀ sí wípé o ò lè túmọ̀ àlùkùránì tayọ bí àwọn sẹ́ńtúrì kìíní sẹ́ńtúrì kejì àti sẹ́ńtúrì kẹta ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ nínú hijira o ò lè túmọ̀ jù wọ́n lọ ibi tá yé rí ó dojúkọ irú ìtẹ̀síwájú tó rí ó báyé o ò lè rí i túmọ̀ jù wọ́n lọ. nínú àwọn tíra tẹ̀síìrù tá a máa ń kà tíra tẹ̀síìrù kò lè gbọ́ yé dáadáa ibẹ̀ ni wọ́n ti wá àpláì gbogbo ìlànà márààrún yìí wọ́n àpláì gbogbo ìlànà márààrún tá a fi ń túmọ̀ kùránì yìí ibẹ̀ ni wọ́n wá àpláì sí fún wa tó bá ń gbọ́ tíra tẹ̀síìrù tíra tẹ̀síìrù tẹ̀síìrù alukur'an ìtumọ̀ ẹ̀ ni pé tíra tó sí wípé wọ́n fẹ́ túmọ̀ àlùkùránì pẹ̀lú ìlànà márùn-ún tá a máa fi túmọ̀ àlùkùránì. ẹ wá wo àdìsí nísìnyí ẹ wo àdìsí ó ní wasabi ibi hamdi rọ́bíkà kabula tulu shams wa kabula ligoro nínú láńgbéèjì lárúbáwá language ní àpọ́jọ́ kan nù kata fi túmọ̀ Quran ìtumọ̀ sábì ni pé sọ pé subhanallah hamdu ìtumọ̀ ni pé sọ pé alihamdulilayi rọ̀bíkà ni the light tá fi kún un so wasabi bihamdi rọ̀bíkà ṣe àfọ̀mọ́ kí o sì fi ọpẹ́ fún ta ni olúwa rẹ̀ wọ́n sì sọ pé subhanallah walhamdulilayi kọ́bùlà tòló shams síwájú kí oòrùn tó ṣe kí ni kó oòrùn tó yọ wà kọ́bùlà lè gòrò àti síwájú kí oòrùn tó wọ̀ ok àti fi language tó bá wọn wà bí ọwọ́ àjòkó síwájú kí oòrùn tó yọ ọwọ́ àti subhanallah alhamdulillah wàlá ilaha illallah allahu akbar ọ̀sán ṣe bó ṣe ń ṣe hùn àwa bí ọ lè rè pé kílẹ̀ rí rẹ̀ ọwa ni ọlọ́run ló ní ká ṣe ṣùgbọ́n ànálà alihamudulilayi kóòrùn tó yọ àti kóòrùn tó wọ̀ oníyẹn ló ń ṣeun a sọ fún wọn pé kì í ṣe èròǹgbà lọ́ọ̀ ni ṣùgbọ́n ànálà alihamudulilayi láńgbèjì ló fi tún ó ní nǹkan tó kẹ́yìn tàbí túmọ̀ kùránì ní tó kẹ́yìn. fífi kùránì tú kùránì nọmba one fífi àdìsí tú kùránì nọmba two fífi ọ̀rọ̀ sọ̀hábà tú kùránì nọmba three fífi ọ̀rọ̀ tábìlì túmọ̀ àlùkùránì nọmba four kí ni kùránì fi tú kùránì yìí tá a bá ti rí i kí ni súnà fi tú ohun tí súnà fi tú ni pé kọ́bùlà tùlù sàmsì ń bẹ̀ yẹn síwájú kóòrùn tó yọ. àti síwájú kóòrùn tó wọ̀ yẹn ohun tó gbà lérò bẹ́ẹ̀ ni ìrun ṣubú yìí táàkì kóòrùn tó yọ àti ìrun ashri táàkì kóòrùn tó wọ̀. àwọn tí wọn ìwà lo ìlànà tí ń bẹ ńlẹ̀ fún títúmọ̀ àlùkùránì ọ̀kan nínú wọn ni àwọn sufi ọ̀kan nínú wọn ni àwọn onísufi àwọn onísúfí wa máa ń lo àyà yìí fún lásìmí àárọ̀ àti lásìmí ìrọ̀lẹ́ tó yẹ yín àwọn súfí wọ́n ní tẹ́ bá sọ pé kí ni ẹ̀rí àwọn wàsífà tẹ̀ ń ṣe lẹ́yìn láàárọ̀ lẹ́yìn ṣubú yìí àti wàsífà tẹ̀ ṣe ní ìrọ̀lẹ́ à wọ́n ní bẹ́ẹ̀ ní Kùránì wọ́n ní mẹ́nu kùránì ọlọ́run gan ló pa láṣẹ pé wasabi bihamdi rọ̀bíkà kọ́búlà tùlù shamsi wà kọ́búlà lìgòrò. mo lérò pé ó yẹ kó ti máa mọ èsì tó fún ru ẹni bẹ́ẹ̀ nínú èsì tó fún ni pé òkè a mọ̀ pé nínú èdè lárúbáwá wasabi bihamdi rọ̀bíkà ni subhanallah wa bihamdi ṣé subhanallah wa bihamdi ló ṣe ṣé n tó ṣe nu ṣe mí sọ̀rọ̀ tó lè fàtì ló ń kà ṣé ò ní ṣùgbọ́n náà lẹ́wà bíi amdi rẹ̀ tó ṣe ẹ̀yà tó bá ní òun ṣe atágáfù là òun ṣe kinní kan òun ṣe gbá kan á sọ fún pé ta ló fún ọ ní sísẹ́mù tó fi ṣe ànẹ́bì ni àbá àfa ànẹ́bì ni àbíṣéhùn yàtọ̀ sí wípé ááyà yìí ẹ̀ńtọ́ lọ ń sọ̀kalẹ̀ fún ibi tó gbé ka ó gbé ka orí irun ṣubúyì àti asri lọ́rọ̀ bá parí so o ò lè lo àyà yìí láti fi ṣẹ̀rí lásìmì lásìmì tí ṣé o ti já ní mú wá o ò lè lo àyà yìí fún kì í ṣe ṣé o ti já ní lọ́n fún ní kùránì ànábì lọ́n fún ní kùránì nígbà tó lọ́n ti sọ àyà yìí kalẹ̀ fún un ó lò fún ìrun ṣubúì àti ìrun asre.